أتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وطلع هداه إلى يوم نلقاه وبعد إذا آه، في أبالا يرى القدر بلاك <clears throat> أمين أرى العقل في ميزان الشريعة a ti ṣàlàyé síwájú nípa àpọ́nlé ṣíṣẹ̀rí àgbé fún akọ̀lù a dẹ̀ ti sọ àwọn ìdájọ́ tí ó ṣe pé kò lè ṣe é lò àti pẹ̀lú àlàákọ̀lù ẹ̀sìn ò àti pẹ̀lú àlàákọ̀lù ibi tó kù tá a wá bẹ́ parí ọ̀rọ̀ sí lásìkò bí tó ó ní àwọn ẹni tí wọ́n máa ń ṣe àṣejù nípa ọ̀rọ̀ al-aqd láti wá débi ọ̀rọ̀ àwọn fúra hàlìká bí àwọn Mu'tazila wal Asha'ira àwa tí ìyá lọ bí ọ̀dọ̀ Asha'ira àkọ́kọ́ gbé látọ̀dọ̀ àwọn Mu'tazila tí wọ́n jọ gba àwọn tọ́jọ́ sílẹ̀ yìí táwọn àṣà irọ́ náà ya ní àtàrà wọn. àwọn Mu'tazila ìpìlẹ̀ ẹwọ ẹlẹ́ẹ̀kejì làwa wà láti béèrè béèrè lọ́wọ́ jàmáà láti rí jẹ́yàn márùn-ún àbí méjì lọ́lọ́ọ̀kan. ó ní pé wọ́n gbà pé nínú ìṣúlù àwọn oní àlàádẹ́lì títúmọ̀ rẹ̀ ń jẹ́ nafiyul qadar. ara ní tó tì wọ́n tí wọ́n fi tako kádàrá ó ní wọ́n gbé ọ̀rọ̀ náà sí ordinary làákàyè àwọn fi làákàyè wọn wò ó pé bó wọn náà m máa dá gbogbo wa sílé ayé o tẹ́nìkan wá wà ń bẹ̀ ju Islam ẹnì tó sì mọ wà nú ayé òun ó sì mọ kú lórí kòtò àmọ́ ní kọ́dàrú ti pé ó ti gbẹ lórí káwọn nǹkan ọmọ àlùjẹ́ náà ni wọ́n kádàrá yẹn tó wá kò lórí àwọn èèyàn ọmọ iná ni wọ́n àwọn agbé sínú làákà ìwọ̀n pé ajẹ́pọ́ lọ́hùn ọba ò ṣe lẹ́nu tí wọ́n lọ́hùn lágbọ́lé tí wọ́n nígbà tí wọ́n fi ọpọlọ lásán tí wọ́n fi wò. ṣùgbọ́n tí wọ́n bá gbé e sínú ẹ̀rí ni táwa ń fi làákà ìtẹ̀lé ẹ̀rí yẹn lọ wọ́n ní sọnù bá yẹ ẹ̀. wọ́n tí wọ́n bá gbé e níbi tó lùwá ní gbogbo nǹkan ajá pẹ̀lú kọ́dà káwọn lè bú ó ti ẹ̀rí yẹn tí làákà yìí wọ́n bá ti ẹ̀wà sọ pé à iná kúlà ṣe inú kọ̀làkọ̀lá òbí kọ́dà sáàwá ní gbogbo ọlọ́run ọba tó wá sí ilé ìlọ́mọ àlùbẹ́ńdà tó ṣe ilé ìlọ́mọ aná tí kò fẹ́ jẹ́ ọ̀tọ́ láì sẹ́wọ̀n pé àkànra gbà wọ́n mọ̀ràn pé fàṣálù ahàlà zikiri ìrùnkóńjó látàrámù àkànní táwọn mọ̀rẹ̀tẹ́ńdì làwọn padà sọ́dọ̀ àwọn ahàlù sunna kí wọ́n lọ rè é kẹ́kọ̀ọ́ àgbọ́yé ara ẹ̀. wọ́n máa ń sábà pàtàkì ìwé kan dáhùn ọ̀rọ̀ yìí tó máa ń jẹ́ kó rọrùn bí ẹ̀. tábàlẹ́ lọ́wọ́ wọn bá tẹ́lẹ̀ báwọn mi ò tẹ́lẹ̀ jìlá ọlọ́mọ́sẹ̀ ni àti nínú wọn o. tábàlẹ́ lọ́wọ́ wọn bó òṣè déédéé làwọn òṣèlú gbà kọ́dà. ìlara ń tí àwọn fi lè gbà kọ́dà ń dé ní déédéé ní káwọn ọmọ gbà kọ́dà rẹ̀ tọ́lá lọ ń lòrò ní kó sẹ́nìkan olówó sẹ́nìkan ní tálíkà tí wọ́n ti gbàgbé ìpìlẹ̀ tó máa ń lo làákà ìdáadáa pé àwọn ẹ̀dá dẹ̀ ń sọ tọ́lọ̀ ń sẹ́nìkan olówó tọ́lọ̀ ń sẹ́nìkan ní tálíkà yìí ẹjọ́ ta lẹ́ni tó ní gbogbo wọn Allah subhanahu wa ta'ala ìjọba bá làákà ìmú náà kẹ́yìn máa wá sọ pé lọ́wọ́ ọba ò ní lórí àwọn adìẹ yẹn wá pọ̀ adìẹ yẹn mẹ́ta àbí mẹ́rin mo kọ́kọ́ ní mo ní abo mẹ́ta àti akọ kan akọ yẹn ló wá máa ń gun àwọn abo náà bí ń yẹyin náà bí ń pamọ́ àwọn adìẹ mẹ́rin yìí àwọn andi mẹ́jọ andi fifteen wọ́n twenty five wọ́n forty Ramadan lè gbé mo lè wo àwọn adìẹ mi tó pọ̀ báyìí. mo rẹ̀ náwó gán kan nínú wọn èyí tí mo náwó gán mo sì dá a mo sì mo sì jẹ́ èyí tí mo wá gán yẹn ìyá rẹ̀ tó ẹyin rẹ̀ akọ tó gùn ìyá rẹ̀ tó fi ẹyin rẹ̀ kí ló náà ẹjọ́ lórí adìẹ mi. tí mo wá mú yìí tó wù mí tí mo pa ṣé mo ṣe ààbò sí àbí mo lo ọlá mo lo ọlá nítorí pé mi ni mo ní lójú àwọn adìẹ nínú ọpọlọ àwọn ọmọ ìtẹ́jìlá ìyá rẹ̀ ń bẹ láyé bàbá rẹ̀ ń bẹ ní ayé adáwò òbí adìẹ lóró àbá àdáwọn lóró tọ́ ṣọ́pọ̀ ọlọ́dájì ẹ̀ bá wá fi sọ pé wọ́n dáhùn lóró òun ló kọ̀ rẹ̀ kìjì ni àpọ́pọ̀ lọ tó bá sọ pé mi tí mo ní àwọn adìẹ sọlá ẹ̀yọ̀ òun ló kọ̀ rẹ̀ kìjì ni lórí èdè ẹ̀rí sọlá walillahi al-masalul a'la ọlọ́run ṣe eléyìí lólówó ọlọ́run ṣe eléyìí ní tàlíkà kí ọlọ́run bá ń ṣe ń jẹ́ ń dára ní olómi gbogbo wa ara tó bá dẹ̀ wù ló lè fi tó bá wù mú àwọn ẹ̀dá rẹ̀ ó lè fi ṣe kí ìjọba tí àwọn mọ̀ẹ́tọ́jìlá àwọn kọ̀dọ̀ríyà àti irú wọn bẹ́ẹ̀ láàkà ìfẹ́ máa ń ṣe tàkìdíṣù rẹ̀ yìí tó ń mú wọn tako gbogbo tí wọ́n ń tako láàkà èyí ò tó náà ni. alimami bẹ́ẹ̀ sí àlè rahmatullah lásìkò wọn àwọn màláhìdá àtàwọn tàláàfífà nínú àwọn tí wọ́n máa ń tàbí bá tí wọ́n débi ìtakò pẹ́lú gọ́ọ̀mẹ́ tí ń jẹ́ Allah subhanahu wa ta'ala àwọn àtakò tí ń jẹ́ pé ẹnìkan bẹ tí ń jẹ́ Allah tí ń dá gbogbo nǹkan kò sí lójẹ́ rẹ̀ alimami bẹ́ẹ̀ àti alẹ́ rahmatullah ó ní ẹgbẹ́ ìbéèrè kí nìkan ó sì fẹ́ kí ẹ dá mi ló pẹ̀lú ọpọlọ bẹ́ẹ̀ lónìí ìjọ pọ́sibù kí ẹ tàn dédé dénú gbó kìjìkìjì tẹ́gbà kankan òdúlẹ̀ inú gbó yẹn àwọn àgbà ilé ńláńlá kan mẹ́ ilé yẹn wọ́n ju oúnjẹ síbi tó yẹ kó wà wọ́n gbé rúdù síbi tó yẹ kó wà kí wọ́n bá kojú àsìkò tó wà yìí sọ wọ́n gbé fáànù síbi tó yẹ kó wà wọ́n gbé èsì síbi tó yẹ kó wà wọ́n ṣe sọ́kẹ̀ síbi tó yẹ kó wà wọ́n tẹ́rọ̀dù síbi tó yẹ kó wà wọ́n kùn lọ́dà tó yẹ kó wọ́n kùn wọ́n ṣe fẹ́ẹ̀sì sára alé náà wọ́n ṣe géètì sára alé náà wọ́n gbé jẹnẹrétọ̀ mẹ̀kánò sára inú ilé náà wọ́n wá tan jẹnẹrétọ̀ yẹn kalẹ̀ iná wá tán nínú ọgbà yẹn ìwọ wá débẹ̀ lọ́dún òjò òru. alimami gbé yàtí àlẹ́ rahmatullah ó ní ìjẹ́ tó wá dé inú ilé yìí ijó lè sọ pé àà alhamdulilayi ìgbà mọ́ ilé eléyìí kan wù láti inú ilẹ̀ ẹlẹ́ẹ̀ wíńdò dẹ̀bọ́ síbi tó yẹ kí ó wà rúfù dẹ̀bọ́ síbi tó yẹ kí àwọn ní ẹmẹ́jà sọ̀rọ̀ ìgbèrè pàmà ọ̀hún àkópọ̀ síbù kó mọ̀ lẹ́ni tó kọ̀ àwọn kan ní bíríkìlà tó mọ̀ àwọn kan ní wọ́n ṣe rúfù ó ní bá tí wọ́n tẹ̀ lẹ̀ yẹn definitely àwọn ẹnìkan ni wọ́n san àpàkójú ìta tó wà iṣẹ́ nìyẹn o jama alimami bẹ́ẹ̀ àti wa ni tí wọ́n bá lè gbà pé gbogbo nǹkan yẹn pẹ̀lú ètò tó wà yẹn ó di yìí ìfẹ́ nìkan ló gbọdọ̀ wá nìyẹ ó wá rí sẹ́nà tó lọ rẹ́rẹ́rẹ́ láì lóko báyìí ó wá ní kò sẹ́ni tó jẹ́ kó rí bẹ́ẹ̀ orí ilẹ̀ ẹlẹ̀ tó lọ bó ṣe lọ yìí ó wá ní kò sẹ́ni tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ó lajú débi ike ó kẹ́kọ̀ọ́ sáyẹ́ǹsì débi ike ó mọ̀ kọ́ ní ènìyàn lè mọ bẹ́nu ayé kó mọ̀ sátẹ́gùn ó wá nípa ènìyàn kọ́ ló kó ìbá ìdí atẹ́gùn kí á lè mọ ẹjẹ́ ká mọ lílù báyìí lọ ibi tó pọ̀ lọ́kọ́ padà kíkà tí ó ní ṣẹ̀ṣẹ̀ nìyẹn. nínú làwọn ọmọ jẹ̀mọ́ ẹ̀ ni pé àwọn tí wọ́n máa ń pariwo làákàyè làákàyè làákàyè abọ́ làákàyè náà ní ń dà wọ́n láàmú náà fi ń fi làákàyè tako ọ̀rọ̀ ọlọ́run subhanahu wa láyé ẹ̀kúbi hàn ká máa lọ rè gbé làákàyè síwájú ọlọ́run subhanahu ìyẹn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bá dé níwájú ọmọ àgbà ẹ gbogbo ọ̀rọ̀ tó bá ti tẹ̀lé wọn tí ó bá ti bá láàká ìlọ́lú àdísì bẹ́ẹ̀ náà ṣe gíní alùpùpù tọ́tọ̀ tó rọ̀ ọpọlọ náà mẹ́bí adáná ó mọ́ ń jura wọn lọ ọpọlọ náà mẹ́bí adáná ó mọ́ ń ṣe gíní jẹ̀mọ́ ó mọ́ ń jura wọn lọ bá ti jòkó la pọ̀ tó yìí tá a bá ju ìmọ̀ ọ̀rọ̀ kan kalẹ̀ pé a níbi àdíváìsì àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí subhanallah tẹ́lí bá ṣe pọ̀ tó yìí opinion tí a dìde lórí ọ̀rọ̀ yẹn oníjẹ́yọ̀ kan mọ́ amukoko lára yìí kí president muhammadu buhari sàdádàlá òkúta kó wá dé sí amúkòkò yìí kó wá pé àwọn abẹnugá amúkòkò ẹ̀yin ará amúkòkò wọn ni náà kí lè fẹ́ ká ṣe fún yín. mi ò àti sọ̀rọ̀ ẹ̀ka ń gbé sílẹ̀ rẹ̀ sẹ́rí níbi dára sílẹ̀ ń gbé sọ pé ẹ̀ ẹ̀ ṣẹ̀rẹ̀ ń kìsà sẹ́rí dáa pọ̀ ní gbádùgbò yìí kò sí wàhálà iná tí ò tún sí ẹ pọ́blẹ́mù yìí ẹ jẹ́ kí iná máa wà ní twenty four seven ibẹ̀ láti máa rẹ́ lọ́jọ́ ìṣẹ́sẹ̀rẹ̀sì ẹ̀rẹ́ lè ó gọ̀ lọ́jọ́ kó sọ ní kó sọ yẹn sẹ́rí ebi gidi ó pàwá ní àmọ̀kòkò ẹkàn jẹ́ pápò rẹ̀ ti di one one thousand bags of cement ó sàmọ́ wọlé ní ojoojúmọ́ ẹ̀rẹ́ ìṣẹ́sẹ̀rẹ̀sì sẹ́rí elébi olóògbé bàá ebi ní ìgbàlá àmọ́ tẹ́ẹ̀rí ń bá níbi akàn níbi pé a níbi pé gbogbo àwa tá à ń bẹ níbi fífi ẹ̀mí àti sáláyé fún wa kódà kó má ju thirty thousand naira lọ ẹlẹ́wà ní ìfẹ́ tẹ́lẹ̀jì ẹlẹ́ bírù káńtà rẹ̀ ṣe mọ́ lórí ẹ̀kọ́ dárúkọ ẹ̀wò iṣẹ́ làwọn ọ̀dọ́ níbi ẹ̀kọ́ wa bọ́ ṣe máa ń pa ẹ̀kàn máa fún wa ní ẹ̀jẹ̀ púpọ̀ ìmọ̀ràn yìí owó ló pàtó látẹ̀ gbogbo ẹ̀ owó ìmọ̀ràn àgbọ̀ ní gbogbo ẹ̀ tábàrà àwọn tó bá jẹ pé nú èdìdì yìí ló ń gbé sáré òdìdì lọ́bi o àwọn òní tẹrí sí ìpínlẹ̀ yìí ẹ̀sán bá wa fáyọ̀ ọ̀nà rẹ̀ ó kọ̀nẹ́kì lálàáfíà àti àwọn tó kú obìnrin pé ọ̀nà ṣíṣe ọ̀nà láwùí yà bí kí wọ́n fẹ́ ṣe. bí ọpọlọ ọmọ ànábì ádámù ṣe máa ń yàtọ̀ nìyẹn káwa la wá bẹ́ sin náà káwa lọ́pọlọ ọmọ ànábì ádámù ní kẹ́tẹ́lẹ̀ ẹ̀sọ́ fà ákínú máa ń lọ lọ́jẹ̀ ọpọlọ ìlànà sí ọ̀pọ̀lọpọ̀lọ tó síwájú kò sí wọ́n tí wọ́n bá ti ń bí yìí tó wọ́n pọlọpọlọ èmi náà gbà pé ọpọlọ tẹ̀mí náà ṣàìsàn níbi yẹn sí ìlànà Islam òǹkọ́ ni ká ní kí làákà ìbáṣọ là máa ń dálẹ́jọ́ ìjókòó ọgọ́rọ̀ àwọn tí ọ̀pọ̀ dọ́ọ̀là tàbí yẹn ìjókòó ọ̀pọ̀lọpọ̀ náà ni pé wọ́n gbé ẹ̀rí wọn kalẹ̀ báyìí ẹ̀rí alukur'an ẹ̀rí ọ̀rọ̀ anábì wọ́n gbé kalẹ̀ fàhákàmú ẹlẹ́kùn àwọn agbẹ́lá fún àkàyè olótùkọ àtàlẹ̀ àṣàìrà àṣàìrà ń bẹ lára mùtẹ́sílẹ̀ àbùlhásẹ̀lẹ̀ àṣàìrà àbẹ̀ rahmatullah ọ̀dọ̀ àwọn mùtẹ́sílẹ̀ àbẹ̀tí ọkọ̀ méjì pọ̀nù gbèsè ayé níjọ́ tí ó mọ̀ wọ́n ti bá náà jọ náà ẹ̀rí náà kọ́ lórí jù kọjá pé ó ti rẹ̀ mọ́lẹ́ nínú ọ̀rọ̀ onígbọ̀n ó bẹ̀rẹ̀ sí ní ṣe rọ́dù fáwọn kẹ̀kẹ́ jílá àmọ́ ìtí tí ń kó wọ̀ lára wọn náà kò tó kíni kò júlẹ̀ tó yányá ó padà wó pé òkú gbogbo ṣùgbọ́n àti dáńtà kò yí wẹ́ bàbá ti ẹ̀gbà pé ọ̀rọ̀ owó kámọ́fọwọ́ ni lọ́fọ́lọ́ kámọ́nìtọ́nà ọba rẹ̀ ní kámọ́nìtọ́ olùbọ̀t àwọn kíníkan wà agbọ̀dọ̀ fún ìlẹ̀fọ́lọ́ o àwọn olówó gbọdọ̀ wà kánúkò ní ìmọ̀ ó wò pé ìmọ̀ yẹn ká lè ṣe kíni jẹ̀mọ́ káàdì ìyẹn níbẹ̀ kí ló fi gbé wọlé àdáàkè níwáyé tó bá dé ní aká ìtòrí tó bọ̀ láti ìlú rẹ̀kẹ́jìlá alátọ̀rọ̀ àmọ̀ rẹ̀kẹ́jìlá ó yẹ kó nìta kó méje tó kù náà torí ń tẹ́ ń wò ní pé àwọn sùpáàpù tó kù àwọn ẹ̀dá náà àábí máa ń ròyìn àwọn ẹ̀dá méje jẹ́ ẹlẹ́ padà bí erin lẹ̀ yìí náà àwọn náà ń bẹ lára ẹ̀dá náà bí ẹ̀sìn wa máa ń nìyẹn gbogbo ẹni tó bá ti rò pé làákà ìlú ọgbẹ́ ti tẹ̀síwájú yàtọ̀ náà kọ̀ ọ̀rọ̀ rẹ̀ mà takora wọn torí pé làákàyọ̀ máa nẹ́bí adámọ̀ tó bá rí nǹkan lẹ́yìn ó tún lè rí nǹkan mìíràn lára wọn so tó bá rí lẹ́yìn yẹn náà ni ó sọ tó bá tó rí nǹkan mìíràn lára kí ni ó tún ṣe yóò tún sọ àwọn tó máa ń wọ́n lè máa ní àbẹ̀tà sálámọ́tàlá ẹ̀yin náà lẹ sọ báyìí ní àná ó lè tún wá di báyìí ní ọwọ́ òun tó ń gbà fúnra ẹ̀ tó kí ní jẹ́ alùsùnà òsì ìgbà ọ̀pọ̀ ọlọ́tọ́ náà rẹ̀ rí wọlé jọ náà ìgbà tó tún yá ẹgbẹ́ ilé wa mùsùlùmọ̀ ìwé orúkọ yìí fáìn kọjá káwá fáwọn tí ni àwa jamaa ìwọ ló ní kò sí lánàá pẹ̀lú mùsùlùmí ọlọ́run ọba tó wa ó ti tún wọ́n wà ní èmi lákẹrẹ ẹ̀ka náà kàn ẹni tó bá tó pé ìyìn ìdí nìyẹn àlàákìlì ṣẹ̀rí àpọ́nlé gẹ́gẹ́ bí àwọn àlàyé a ti sọ síwájú àmọ́ bó ṣe ṣe àpọ́nlé tó a gbọdọ máa ṣe àṣejù lórí ọ̀rọ̀ àlàákìlì ẹ̀rí ló gbọdọ síwájú tẹ́rì bá wá délẹ̀ ń sọ fún ẹ pé a ẹ̀rí yìí ọmọ náà kọ́kọ́ ṣiṣẹ́ lórí ẹ̀rí yẹn náà ṣáyà yẹn tó ká ní àdíìsì ní ṣiṣẹ́ lórí ẹ̀sùn lálàáfíà tó bá ti lálàáfíà ní tó kù ní pé wá máa lọ ṣe ìtìháàmù láàkàyọ̀ rẹ̀ láàkàyọ̀ ni pé tẹ́tí sí pé á ah, èmi ni mi ò tí ọ̀ndàtàndì nǹkan yìí fàtàlù ahìlà bìkìrì nǹkan tó láta àlàyé. àmọ́ kò tó ní pé bí sí láàkàyọ̀ ṣe kò wọlé kó wá torí ẹ̀ takò ọ̀rọ̀ yẹn ó padà dé nígbà mbáyọ̀ ó dẹ̀ padà tako tí kò yẹ kí ọmọ àtakò àfáàní aláwọ̀ yà kún ọmọkùnrin náà yà kí n kò lọ ṣòṣèlú Islam ó fún làákàyè ó fún lágbára ó gbé làákàyè ó gbé ìfipò ó mú làákàyè ó bá bàrà rẹ̀ àmọ́ bó ti bàbàrà làákàyè tó bó ṣe gbé làákàyè ga tó bó ṣe fún làákàyè ní recognition tó làákàyè ó máa jẹ́ táàbí ọ̀hún ní nàkàlù àlàákùnú táàbí ọ̀hún ní nàdá ní nàkàlù làákàyè gbọdọ̀ máa tẹ̀lé ẹ̀rí làákàyè ó máa tẹ̀lé kí ló ló wáyé làákàyè ó máa tẹ̀lé kí ló ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ló sọ. ká lè wá parí ọ̀rọ̀ àwọn òṣìlú mọ̀ẹ́tẹ́jùlá alálàkọ̀ọ́kọ́ ní aláàdá ọ̀tọ̀ òṣìlú. من ماذا العدل فنجد رضا الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر هو لدى أهل السنة عجوز لدى أهل السنة أيوة لكن المعتزلة ماذا سوى الأمر بالمعروف والنهي عن المنكر الخروج على الحكام الخروج على الحكام وإن كان مطلوب في كما تقوى هذا هو الاصل عندهم معتمد الاصل الرابع عندهم ايمان انفاذ الوعيد انفاذ الوعيد هذا في النسوبة دسل سودان ويسلا سودان بجون بين القيامة يوشي بيري منونه كما عليه الخوارج والأصل الخامس عنده هو المنزلة بين المنزلتين اللي توجد تلا تامي تبادا القيامة ونكو سجرين ونطبع عن بني جادو آيه آني كني مؤمن آتني آه، كني كافر أجل عواقي آه، هو في منزلة بين المنزلتين من كافر أي سؤال وجبوني كده كافر وهو المنزلة حسا àwọn òṣùlù márùn-ún yìí alìkẹ́bí ta ti ibi ìyàlọ́ nínú ojú wa níbi al'asùlùsáàlù kí ṣe almada al'adil tọ́sọ̀ ní lọ́fíyú alkada sọ́rọ̀ ọkọ̀dàrí àti ìṣúlẹ̀ akáyìn lásán ronú tọ́bi takọ alkada gbogbo àwọn tí wọ́n wá ń padà ń tẹ̀lé lánàá bọ̀ láàlú náà èyí tó mọ̀ ń fi gbogbo wọn níbẹ̀ òkè jíjú lọ aláàfẹ́ ẹwọ àwọn àṣà ẹ̀rọ láákàyè lásán ni wọ́n fi ṣe ìsìbáàtì wọ sípàtì sábà ìgbọ́n wá débi sípàtì kàlá àwọn náà alùsùn náà ni wọ́n sọ alukọ̀rọ̀ ánú kàlá mọ̀lá àwọn náà wà á sọ bẹ́ẹ̀ pé alukọ̀rọ̀ ánú kàlá mọ̀lá àlọ́gbà tí wọ́n fẹ́ tú kàlámù láì lọ́dọ̀ tí wọn àwọn ni ọtí ti dáká ìwé náà ní òfin ah kò lè tún tó fà á àti ẹkùbọ̀ nǹkan gbígbọ̀ látọ̀dọ̀ àwọn mọ̀ẹ́kẹ́jìlá pé àtàbá ah, tó ń bọ̀ tú kàlámù yìí kalẹ̀ náà yóò sì fẹ́ jọ tẹ̀dá ara nígbà kàlámù tọ́lọ́ kàlámù nàfsàní ọlọ́run yìí sọ̀rọ̀ báyìí tí ó wà máa ní orun bí ìṣẹ̀dá tí ó wà máa ní àràbí pé ọ̀rọ̀ ọlọ́run yẹn inú ẹ̀mí rẹ̀ ni yóò wà kí ló bẹ sáfù ọdọjú làákà yìí pé tabakọ̀ túlẹ̀ bẹ́ẹ̀ làákà yìí ti jẹ́ káwọn ó lọ rèé kó sínú táwọn lọ tọ́jú làkóso àfáàní aláwọ̀ ìyá àkó ṣọ̀nà tí mùsùlùmí ju wa mọ mórí bó tí ó jẹ́ sọ́mírì gbogbo tá à ń sọ̀bọ̀ látàárọ̀ ó ní pé agbẹ́dọ̀ làákà yìí kúbi tọ́lọ́wọ́n agbèsè a fi làákà ìtagbọyọ ọ̀rọ̀ náà a fi làákà ìtagbọyọ ọ̀rọ̀ ànábì a fi làákà ìrònú sọ̀rọ̀ náà a fi làákà ìrònú sọ̀rọ̀ ànábì a fi làákà ìrònú sí ọ̀rọ̀ táwọn ẹni eré tí wọ́n ti lọ sálàfù sáàlà tí wọ́n bá sọ a làákà ìrònú gbogbo ẹ̀ àmọ́ bá a ṣe ń fi làákà ìrònú gbogbo ẹ̀ ìrònú ni yóò máa jẹ́ táà ń fi làákà ìyẹn tẹ̀lé sí ọlọ́run ọba sọ a ò gbọ́dọ̀ gbóòrè ọlọ́run kalẹ̀ káwa ní ìtọ́pọlọ tí wá sọ fún wa òun rèé òun náà sì ní àmọ̀tẹ̀lẹ́ أدى الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك شهر لا إله إلا أنت أستغفرك وأتوب إليك مرتين من الجبلة وعليكم الله الجبلة الحمد لله جزا الله شيخنا خيرا